amamiya lókè lókòkè máa síye kéèké mama amamiya lókè ló ń bò ya. ọ̀ ìyá lọ ẹ ìyá yẹn mú. ọ̀ ìyá ìyá lọ ẹ ìyá. Bádéjọ́ gbà gbà gbà gbà mọ̀mú mọ̀mú. mo tán mo tán mo tán ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn Bádéjọ́ ọ̀ ń lọ ọ́ bìkan wọn ò mọ ibi tó ń lọ àmọ́ ibi tó ń gbogbo ohun tó ń kọ́ ọ lè gbogbo inú yòówù kó o bí ńbẹ ohunkóhun tó bá jọ máa burú tó yẹ kó ṣẹlẹ̀ sí ọ èyí e, ò padà síbi tó ti ń bọ̀ hmm, torí eléyìí tó mú yìí yọ poro gbogbo ohun tó bá jẹ́ aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí ọ yọ poro rẹ̀ hmm. àmọ́ ìkìlọ̀ kan wà ń bẹ ńbẹ o bádéjọ bádéjọ bádéjọ máa fura o máa fura o gbogbo ẹni tó o bá rí báyìí kọ́ máa fura sí máa fura sí gbogbo èèyàn kẹ́ fura sí gbogbo èèyàn. Mm, ẹ̀kùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé má fura o. ẹ̀yin gan kí n fura sí yín. ṣé adìyẹ máa jẹ fún ara wọn bí kì í ṣe bíi tèmi fura sí gbogbo èèyàn kódà ẹni ọba súnmọ́ ẹ pẹ́kípẹ́kí kó o fura sí fura kì í ṣe bíi tèmi ẹ sọ bíi ta ni kí n fura sí ibo ni kí n fura sí ọ̀nà wo ni kí n rìn sí. bádéjọ ẹ̀kúlé lọ̀tá wà inú ilé báyìí la ṣe ní gbé fura sí gbogbo èèyàn fura o ọgbọ́n mọ̀ ń bọ̀ fún mi ní ìṣẹ́jú méjì péré mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. Ah! ah. <coughs> ah. báwo ni ẹ pẹ̀lẹ́ ẹ dẹ̀ sọ àwọn ọmọ ọlọ́mọ báyìí. wow ẹ dẹ̀ wá sọ àwọn ọmọ ọlọ́mọ báyìí. sorry dear sorry sorry sorry pẹ̀lẹ́ ànànànà ẹ wẹ́nu sorry pẹ̀lẹ́ jẹ́. Ah, Omuwe. Yes, German. Yeah. Alade. German. Idioge. German. Wow. Ṣé rí pé ṣiṣẹ́ dada. Eh, Ẹ so wọ́n bó ṣe yẹ kẹ́ so wọ́n. Ohun wọn yẹn yìí ń já gerege. Oh. Anyway, no problem kí ló dé tí ẹ fi gbé ọjà mi tí ẹ dẹ̀ sá lọ. <laughs> aládé ni chairman ta aládé wo ọmọ wẹ ní orí ẹ burú ni. keep quiet. ta ló sọ keep quiet ń sìn kò ní dáa fún ìyá ẹ orí ẹ dàrú mo wọ́n dà ẹ pé kò stop wọn kí ló tó oh ó ti yánsì tó fẹ́ máa gbà ṣebiṣe next time if you try that with me i will gun you down ó sick ni. ẹ kọ́ntínú jàre ẹ máa hágìw lọ kí ló tẹ́ fi gbọ́jà mi one kí ló tẹ́ fi gbọ́jà mi lọ two mo ní kí ló tẹ́ fi gbọ́jà mi tẹ̀lé sá oh. three mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò sí tó dá lóhùn nínú yín ìyẹn tún mọ̀ sí wípé ẹ mọ̀ ń mọ̀ gbé lọ pé kò sí ohun tí màá ṣe nìyẹn ok good fún mi. mo tó bá ní pé kí la fẹ́ ṣe kó la ṣe hàn àbí. Baby, I'm coming. I'm coming. Oh my God, my baby. I'm coming. I'm here. Oh my God. Oh my God. Oh, my God. This calls for celebration, We've done baby. it. We've done oh it. We've done it. oh my God. Yes. Oh, so my baby is now the new project manager. You can say that again. <laughs> In fact, for the past six months, only till this, me sùn. Mi le wo, mi concentrate lọ́fíìsì gan. Because six months ago ni mo ti expect um, promotion here but i mean there was a time tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn rúmọ̀ kankan pé eh, um, Kúnlé ò fẹ́ dúró ní company yìí mọ́ àwọn companies kankan níta wọ́n ti ń fẹ́ fà á sóko nílé dúró mọ́ and all those things mo mọ̀ pa àwọn lẹ́tẹ̀ mo mọ̀ pa àwọn lọ́tẹ̀ kan ló wà nídìí tí mo fẹ́ kí n gba promotion yìí kò tẹ̀ mí lọ́wọ́ àmọ́ here it is. oh yes baby we ready to shoot Every àwọn ọ̀lọ́tẹ̀ yẹn wọn ò lè ever borí ẹ̀ láéláé and tí àwa ìyá àwa ìyá tá a bá ti ṣàdúrà fún ẹ òkè òkè òkè òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa lọ. ẹyin ìyá ẹ ṣe ẹ ṣe. o ẹyin ẹ ṣe o oh my baby. now baby where you taking me to o ní láti gbé mi jáde náà. well sori nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi nísìnyí ni pé kó wọnú ilé mm-hmm. kó wá aṣọ tó make sense aṣọ tó wà sẹ́ẹ̀ party tó máa ṣó gbogbo fígọ̀ bébì mi jáde tí gbogbo àwọn ọkùnrin tó bá rí ẹ tó máa máa méjú lẹ́ẹ̀mẹ́wàá ah, ah. torí tó bá ti wọ́n wọlé tó ti fẹ́ ṣìyẹn tó báyìí uh-huh. àwọn expect gbogbo kò wá tẹ̀lé mm-hmm. the heart uh-huh. the new project manager. Mm-hmm. Oh, I tell you, Okay, no problem. Ṣùgbọ́n kò tí mo wá ṣe fún mi, sweetie. Yeah. Ah, a máa jọ wọnú ilé yẹn lọ sí. Okay. bá mi pick aṣọ tí mo máa wọ̀ something sexy as you said you know mm. so nǹkan tó bá ti ní kí n wọ ni mo máa wọ̀ okay now let's go yes yes oh my baby. Yeah. baby. má it's alright ó wà okay you know what there is something special about you ó ní mo try a try láti gain attention breaking kí n kàn one or two things. oh as you can see ẹ rí i pé mo busy maybe some other time. But but pẹ́ rárá kò lè pẹ́. sá kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ náà ṣé ń tú èmi kiri ń sìn ni. <laughs> má bínú. kí ni túmọ̀ gbogbo eléyìí náà. ọmọlúwàbí tọkọ dáadáa bó ṣe máa react náà lọ ṣe ṣe yìí báyìí kẹ́rù bá ẹ o èèyàn bíi tiẹ̀ lèmi náà ẹgbẹ́dẹ̀ la máa jọ jẹ́ mi mọ́kọ́ tó kọ́ rí rí mi bíi mètẹ́. okay ó rí i pé mo rí ẹ̀mẹ́ mi dẹ̀ sọ fún pé there is something special about you tí mo ní láti jẹ́ kí o mọ̀ ó ní pé ìwọ tó lè máa jog ní rubi tí mo ti rí ẹ̀yẹn that means pé around the bee ló ń gbé ó ní mo ṣe bèè lọ́wọ́ èèyàn kan tó fi júwe ilé ọ̀dọ̀ ẹ̀ fún mi. excuse me sir ṣe rí gbogbo ibi tẹ́ ẹ̀ mọ̀ ọ̀rọ̀ yẹn lọ pátápátá ló ti yé mi àmì ò kí ń ṣe rú ọmọ tẹ́ rò bóyá mo jẹ́ mo ti lẹ́ni tí mò ń fẹ́ abẹ́tàkẹ́wà máa lọ́sìn kó torí pé ó máa di nǹkan mi ọ̀yẹ́sì máa pé àwọn security tó wà ní ẹ̀ ṣètì sí i ah no no no no no <laughs> ọ̀tọ̀ ni kọ́kọ́ yàn dáadáa ọ̀tọ̀ ni kéèyàn gbẹ̀kọ́ ṣé wọn kọ́kọ́ ẹ mo dẹ̀ rí ìwà kó gbẹ̀kọ́ lára ẹ̀ ah mi ò lè rí ẹ báyìí kí ní o ti ní lẹ́ni tó fẹ́ nà ọmọ tó wà pa tó dẹ̀ sẹ́ksì tí gbogbo ẹ́ <laughs> ọmọ tó ṣẹlẹ̀ ẹ nǹkan tó special tí mo fẹ́ sọ fún ẹ náà ni mi fẹ́ sọ mo kàn fẹ́ kó fún mi ní time díẹ̀ kémi àti ẹ fi sọ̀rọ̀ náà ni. I don't have your time ẹ jọ torí Ọlọ́run ṣe máa wọnú mọ́tò yín kẹ́ máa lọ ọ̀bí abẹ́fẹ́ kí n pè àwọn security tó wà ní estate ìsìn ẹ máa lọ náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yìí náà kí ló dé náà ok wọ́n ní kẹlẹ́mẹ́ni tẹ́ máa fi rìnú owó yín wá right tó bá ní kẹlẹ́mẹ́ni tẹ́ máa fi rìnú owó yín wá ẹ lè rí mi lò abẹ́sàkẹ́ wọnú mọ́sọ̀ yín ti kẹ́ get out from here kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé náà. <laughs> mélòó lowó ṣé lè ló <laughs> fi ráwọ̀ owó lára mi àbí <laughs> mọ́tò kékeré lélẹ̀ àti páwọn security yìí ń gbà tí mi wọlé bọ̀ mo ti rí wọn ọmọ náà jẹ́ sí mi bébì ni wọ́n Ah, ọmọ yẹn kéré ni wọ́n wọ́n lè dààmú mi bẹ́ẹ̀ tó bá pè wọ́n débi àjọ wọn máa ṣeré ni. sir ẹ máa lọ. as your lordship places bullet sir jọ̀ọ́ bá mi mú kinní yẹn wá tó wà tí mo fi síwájú yẹn nítorí má gọ̀ mi dẹ̀ ní lọ́pọlọ ni tí n bá rírú ẹ̀ báyìí tí mi ò bá lè appreciate ẹ̀bùn àtòrè tọ́lọ́run ti ṣe fún ẹ thank you dẹ̀ ní sọ̀rọ̀ ó máa gba ah, ok tó wà ń bẹ̀ náà dẹ̀ oh n tó fi bind ẹ̀ ti kúrò mẹ́rin ráì. ó ti yọnu sá. balẹ̀ iṣẹ́ mi ì mọ ètò wà bẹ́ẹ̀ bọ̀ tó yẹ kó gbé ìṣe between two hundred three hundred n ló sir i don't need your money i don't need your money all i want you to do for me now is get into your car and get out from here kí ló ṣẹyìn náà oh. kí ló ṣẹlẹ̀ náà. sorry sorry sorry sorry mi mi nà láti ọ̀ tẹ̀ mo rò pé ojú ẹ ti ń change ah no no mama bínú <laughs> mama affect beauty ẹ olójú tèmi ò ń fáyìn sí ni. Please get out from here. Okay. Ẹ máa Leave. Tí mo expect money. We will ò ní fẹ́ o tún ní fẹ́ gbà lọ́wọ́ mi. Ibo mo lè fi sí yẹn náà jẹ́ ọ̀rá fi síbì. Mo mọ̀ pé tínú ẹ bá rọ̀, o máa mú owó mi. O mọ̀ pé Ah, thank you. Bọ́ bá mi mú. Tó bá ní kẹ́ lọ mẹ́ni tẹ́ máa fi rìn ní òwò yìí wá ẹ̀ lè rí mi. Kí Wow. Owó tí èmi rí two hundred thousand naira alone now. Owó tí máa kó sí táǹsì tí máa dáná sùn. Orí ẹ̀ Babe stop na orí mi ò for what? Àbí torí ọkùnrin stop na má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kí ló ṣe ẹ̀? For la bẹ̀rẹ̀ o. Fọlá Fọlá máa ṣe sùúrù o. Kí ṣé nǹkan èmi wà tó ń gbé inú ẹ̀ ni òkè ọkùnrin appreciate ẹ ó dẹ̀ fún ẹ lówó kí nìkan tó wrong níbẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ máa bára yín police station ẹ máa ṣe kí ni òkè ní sùúrù ṣé ẹni tá à ń sọ ìṣó toast ẹ ni. tó bá tẹ toast mi mi ò lè gbà because mo lẹ́ni tí mò ń fẹ́ o dẹ̀ mẹ́ni tí mò ń fẹ́ bọ́ kí ló dé tó tiẹ̀ ń sọ̀rọ̀ bíi pé o ò tẹ̀ mọ́ kúnlé o ń sọ̀rọ̀ bíi pé o ò tí mò ń fẹ́ o mọ kúnlé now so why stop now stop this now. Hmm. tí n bá mọ kúnlé ńkọ́ náà sọ fún mi tí mo bá mọ kúnlé ńkọ́ ṣé ìyẹn wá ní pé kó máa lòdì sọ́wọ́ èèyàn tó bá ní pé àwọn appreciate ẹ̀ ó dáa o màá béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣé kúnlé tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé òun ni ó dis virgin ẹ̀ ni. náà ó dá mi lóhùn. ọ̀rọ̀ yìí rà kò fẹ́ ní ìtumọ̀ mọ́ rárá. ara mi ò fẹ́ ní ìtumọ̀ rárá padà wá bí wàá dá mi lóhùn ṣé kúnlé ló dis virgin ẹ̀. no kò rárá sọ anyway mo ti rí pé ọ̀rọ̀ mi ò tà létí ẹ̀ èmi ń kówó yìí lọ sílé tèmi o things tó ní ìdẹ ẹ̀yin dẹ̀ lẹ lórí ọkùnrin yìí a ti sọ fún yín ẹ̀yin obìnrin ẹ yé fọkùnrin ṣakọ ah ẹ kọ fáyìn fáyìn wọn appreciate yín kẹkọ sọ sẹ́ǹkì ó dogun awádẹ̀rẹ̀ akọ̀wà ńlẹ̀ báyà rẹ̀ ní pè wá. ibo ló ń kówó lọ má kó lọ má kó lọ kó fún mi kó fún mi má wọlé má dáná sùn mo má dáná sùn mo má dáná sùn kó fún mi. a ò ní lè mọ̀ ṣe àní kò bá mi gbé petrol kò dé bá mi mú láìta màá bẹ́ẹ̀ lọ ṣe rán mi níṣẹ́ ilé ìmáṣe fún ẹsẹ̀. ìrọ̀ má bàa mi dáná sùn tí ẹ̀sùn kan mi máa dáná sun ni bọ̀ bá mi. a ò ní lè mọ bó ṣe ń ṣe ni mo mọ bí ṣe máa dáná sun. mo mi kó máa dáná sun kó. ọlá ìwọ fẹ́ dáná sun. kó fún mi máa dáná sun. mo ń gbọ́ ẹ sọ tẹnu ẹ kó sọkọ tó bá máa sọ jàre in one year and three months o pè mí o kò gbé fóònù sí o dẹ̀ ń rubbish for your information mo ti marry ilé ọkọ ni mo wà mo dẹ̀ ti bímọ mẹ́rin má tún pè mí mọ́ o má pè mí mọ́ o. kí ló ṣẹlẹ̀ ọmọ mẹ́rin tán ìgbà tó dẹ̀ ní mi lára ń kọ́. ó ti yé mi yeah who is there yeah please come in ah ọpẹ́. ẹ káàkiri. Oh. ẹ lọ kúlẹ̀. báwo ni jọjẹ́ ń pè é padà yẹn kọ́ wọlé ẹ̀sìn I'll call you back in two minutes. ọpẹ́ báwo ni ṣó wa. ẹ mi kásán. ẹ ah, kásán. àwọn ẹnìkan ni mo rí ń tàn sìn wọ́n dẹ̀ ní ṣé mo mọ̀ yín mo ní mo mọ̀ yín wọ́n á ní kí n gbé gift yìí fún yín mà. láti bọ̀ báwo náà ṣe rí. mi mọ wọn kò mọ́tò wa náà nìyí ó lẹ́kìlì kan ṣe wọn àtàmọ́. Oh, ok ọpẹ́ ọmọ kan tó máa ṣe fún mi ìwọ bí mi gbé ẹrù yẹn sìn bá mi gbé padà síta kó gbé fún wọn kó sọ fún wọn pé mo ò sí nílé. Ah, báwo ló ṣe máa ní pé kó sọ pé ò sí nílé ṣé ò sí nílé ni wọ́n kàn mú wò yìí irú style wo nìyẹn. kí ló máa ń ṣe ẹ̀ náà. wo máa lọ ń tiẹ̀ jàre. tuntun kó máa lọ kí n bò mo ní kéèyàn gbé nǹkan kó bá mi gbé lọ síta oníkan máa lọ ọpẹ́ gbé bá kó máa lọ tiẹ̀ ah. kó ṣe. tó bá fọkàn bá gbé bá ìwọ náà fẹ́ gbé bá bọ́tà jàre kó bọ́tà kó máa lọ ọ̀tà kò máa lọ báwo ló ṣe máa ṣe báyìí náà. mi ò láìpẹ́ tó máa ṣe fún mi o. kí ni inú ilé mi ni mo wà yóò yẹ kí n ní right. kí ni ṣe tó like right òṣùwò lóní báwo ló ṣe máa ṣe báyìí má farabalẹ̀ náà má farabalẹ̀ níṣojú ọmọ ọlọ́mọ what nonsense is this. èèyàn pé kọ́ wá fún ẹ òòtú o ti ẹ̀wọ̀ kan tó wà ń bẹ òde ni kó máa gbé kó máa gbé padà lọ. mi ò fẹ́ mọ nǹkan tó wà ń bẹ ó mọ kan filẹ̀ filẹ̀ má tù filẹ̀ filẹ̀ kò yẹ sórí ẹ̀rọ yìí ara ń fún mi ó dàbí pé mo mọ ibi tó ti wá àmọ́ rántí pọ̀ mọ̀ yẹn sọ fún mi pé likely kan ṣì wà ń ta Eh. ó mọ ibi tó ti wá ó dẹ̀ tí wọ́n ń ṣe báyìí. mo mọ ibi tó ti wá ó dẹ̀ ni ó likely kan ṣì wà ń ta right mo ń bọ̀. kí ló ṣe ọ̀dẹ̀ ní sùúrù náà padà sí ìbàjáre ah, wọ́n bí ìbàjáre bó ṣe ó ah, irú sáì wo nìyẹn wo tẹ má bá mi sọ. mo ti máa ń sọ fún ẹ kó máa farabalẹ̀ máa farabalẹ̀. má bá mi sọ wo ṣọ́ọ̀rẹ́ o. Ah, kí ló ṣe ẹ̀dọ̀ má ní sùúrù náà. ẹjọ́ ta ló gbẹ́rù wá. kí ló ṣe ẹ̀dọ̀. ẹjọ́ ẹ má bínú ẹ̀yin lẹ gbẹ́rù wá. ọ̀gá wa ló ní ká drop bit kékeré yìí fún yín because ọ̀gá wa yẹn ti wá sí bíbá rí. oh really à ń gbọ́. gbọ́ kí ni kò ń ṣe wèrè tí mo sọ fún ẹ pé ojú owó sí bíbá the other time ni jọ torí ọlọ́run ah, ṣé orí ìwà àtọ̀gá ẹ̀ ò dàrú ṣé ẹ̀yin méjèèjì ẹ̀ ti jọ ṣì rè kí ni gbogbo òṣì kí ni gbogbo orí burúkú iná kí ló ṣe kí ló ṣe yín tọ̀gá yín bẹ́ẹ̀. Ah, hmm, farabalẹ̀ náà. jọ jọ jọ jọ jọ jọ jọ jọ torí ọlọ́run ah. jọ torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ mo fi ọlọ́run bẹ̀ don't even go there don't go there because I know you mo mọ̀ ẹ́ dáadáa o mo mọ̀ ẹ́ dáadáa má jẹ́ kájà o. ẹ eh, kí ló ṣe àṣọ bẹ́ẹ̀ náà mi ni. má jẹ́ kájà mo lè nù ẹ́ má jẹ́ kájà o ẹjọ́ tó bá ìlọ ni àti jọ torí Ọlọ́run jọ please please ọ̀rọ̀ tó máa lẹ́yìn kò kún ẹ rárá kò kún ẹ rárá àtọ̀ ṣé ọ̀gá yín sọ pé òun mọ security tó wà nínú ó wà nínú estate right kó má wọrí ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ni mo máa fi gbé ọlọ́pàá ni mo máa fi gbé máa jẹ́ kí àwọn ọlọ́pàá mọ̀ pé ó ń tírẹ́tì mi máa jẹ́ kí àwọn ọlọ́pàá mọ̀ pé ó fẹ́ pa mí. farabalẹ̀ jẹ́ kí ló ṣe ẹ̀dá ọ̀dẹ̀ pariwo látàárọ̀ sọ̀rẹ̀ sọ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọkùnrin má dà sí o má dà sí o. bẹ́ẹ̀ni kúrúkúrú kúrò jà yọ̀dẹ̀ ń bá sọ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ń fẹ́ fún fẹ́ fún. ẹ má bínú ma iṣẹ́ tọ́ràn wà lájẹ́ ma. iṣẹ́ ìwòrò owó náà wẹ̀. ọ̀rẹ́ ṣe dàrẹ́. padà wá kó wá gbẹ́rù ẹ̀ wọ ẹrù ẹ lélẹ̀ padà wá kó wá bẹ̀ mí ò ní gbẹ. Ah, kí ló ṣe ẹ̀ àwa ah, irú ẹ̀ má pọ́n títí tó rẹ ni gbé gift fún wọn ó dẹ́ ṣe wọn ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sọ mi ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni àbúrò èèyàn òun lélẹ́yìn tóbi ọlọ́run hmm, èmi ò ríro eléyìí rí o wọ́n fún ní gift tó ń ṣakọ ó tún bú wọn ó ṣépè fún wọn. ṣọ́ question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ òun ni kò dá mi lóhùn kí ló dé tó ṣí géètì mi sílẹ̀ simple question. àmọ́ ah, màá ti fààyè gbá ẹ o àyè tí mo gbá yẹn ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù wá ti ṣe jù ó ti ṣe jù bébè ṣoore ò ní láti máa bínú báyìí but ọmọ tó bá sexy tó beautiful tó pretty tó stand out bíi tiẹ̀ báyìí ò ní láti máa bínú báyìí o nítorí ìbínú ò sí. Si, fún ẹni tó bá rẹwà torí gbogbo ojú ló máa ń wò ó sọ ọ náà láti ṣe léèfọ rẹ mo mọ̀ kí n torí tèmi ló ṣe ń pariwo pé bóyá wọ́n ṣí géètì lẹ̀ wọ́n ṣí géètì lẹ̀ wọ́n kò kàn fẹ́ kó mọ̀ ni pé wọ́n ti géètì wọn ò ṣí géètì o tèmi bá máa wọlé máa wọlé nítorí nǹkan tí mo fẹ́ ni. so there tí mi ò bá láìkẹ́ mi ò ní máa lọ káàkiri nínú estate yìí mo láìkẹ́ kò sí nǹkan tó fẹ́ as in kò sí nǹkan tó fẹ́ o tó wà níkàáwọ́ mi o mi ì dẹ̀ mọ nǹkan tí ò sí níkàáwọ́ mi for now o tí mi ò lè ṣe fún ẹ nítorí mo love gan ni seriously mi love mi fọ́ fún ẹ mo ì máa ń sọ as mi fọ́ fún ẹ mi rún fún ẹ. Sapi are you done. I'm not done. Are you done? Ẹjọ́ tó bá jẹ́ pé ẹ ti sọ nǹkan tẹ fẹ́ sọ tán, ẹjọ́ ṣe lè bọ́ síta. Tẹ́ bá ti sọ tán, ẹ sọ yìí tó kù. Tẹ́ bá ti sọ tán, please step out of my house. Mi ì lè sọ tán èmi gangan tí mi jókòó season ni mi so gbogbo ọ̀rọ̀ mi náà máa ma sọ tó máa ma ṣẹ́kù ní wọn dàbí episode episode one episode two episode three like títí dìgbà tó máa fi tán mi ìlú sọ́kàn. because now mi ìmú kọ́ tá a ti sọ lọ tá a ti sọ bọ̀ tẹ́tí sọ pé nífẹ̀ẹ́ mi ẹ̀sìn ẹ̀mọ́rú èèyàn sí mo jẹ́ ẹ̀mọ́rú ìwà sí mo lè wù ẹ̀mọ́rú ìwà mi ẹ̀mọ́ anything pa mi just say you love me just like that I don't understand get out from my house mi. I don't have anything to do with you. Get out of my house. Me ní interest láti mọ̀ wà tó ní àti èèyàn tó jẹ́ with time àmọ́ ẹ̀ nǹkan kan ṣáà ló máa kọ́kọ́ attract ẹ sí mi nǹkan kan ló dẹ̀ lè attract mi náà sí ẹ ohun tó attract ẹ sí mi yẹn ni mo love mọ́ ẹ lára so kò dẹ̀ ní bàjẹ́ so later màá mọ̀ wá ẹ kódà kó máa jẹyàn kò ní nǹkan kan ṣe a máa jọ sọ tó máa fi balance ni mi ní láti mọ ẹ tó you don't need to know me either ìfẹ́ yẹn gangan really important àbí ah, oh wo my dear gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ kò sí nǹkan tí mi ò lè ṣe fún ẹ o kò sí nǹkan tí mi lè dà fún ẹ máa change life ẹ ju bó ṣe rò. stop that stop that don't even go there don't, don't say it don't say it because ìgbà tẹ́ wọnú ilé yìí mi lérò bóyá ẹ rí inú ilé bí inú ilé ẹni tí yà ń jẹ no inú ilé sa wà nínú ẹ̀yin lẹ gbà fún mi àbí no mo béèrè ní ẹ dá mi lóhùn gbogbo nǹkan tó wà nínú ilé pátápátá ẹ̀yin lẹ rà fún mi right no mo béèrè ní ẹ máa dáhùn question ni. no mo náà mo ń dààmú nínú. oh my god ìgbéraga wà lára yín gan ṣá. bẹ́ẹ̀ni ah sorry to say ìgbéraga wà lára yín gbogbo ọ̀rọ̀ yín báyìí gbogbo nǹkan tẹ́ ti sọ láti gbà tẹ́ ti dé bá bí ìgbéraga bí ìgbéraga ó ń wọnú ẹ ó ń wọnú ẹ ó ń wọnú ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe náà. ẹ o ẹ jọ ẹ kúrò nílé mi. okay kò tí mo fẹ́ nìyẹn kúrò nílé mi. jẹ́ kí n dáhùn question tó bẹ̀rẹ̀ nípa pé ìgbéraga wà nínú ọ̀rọ̀ mi wá ní pé kí ló ṣẹlẹ̀ ìgbéraga máa wà ń bẹ̀ torí mi lówó tí máa fi maintain tí máa dẹ̀ fi tọ́jú ẹ̀ bí mi ṣe sọ mímọyàn tí màá fi gbé ẹ débi tó fẹ́ dé mẹ́kátò fún ẹ láti máa wò ta kiri mi kún sílẹ̀ fún gbogbo tó bá wù kò ní so tó bá ní ìgbéraga ni báwọn tí olùgbé kọ́ńtà bó ṣe máa wò lé so babe jọ. sir please can you leave. no mi máa ma wabi wabi. wábí ibi ti dílé mi. tìtorí tí màá kúrò nínú estate yes tìtorí tí màá kúrò nínú estate. tìtorí tiẹ̀ màá ra estate fún ẹ màá ra estate odindi estate màá rà fún ẹ. sir please stand up and get up from my house ẹ má jẹ́ kí inú bí mi o ẹ má jẹ́ kí n disrespect yín o. disrespect. ẹ má jẹ́ kí n disrespect yín o. sir please stand up and step out of my house. disrespect me disrespect me kò disrespect. sir please ẹ dìde kẹ́ bọ́ síta ẹ dìde kẹ́ bọ́ síta kí ló ṣẹlẹ̀ náà ṣọ́bí sọmi ọ́bí sọmi mẹ́ja nítorí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹni plane la ẹgbẹ́ wá síbí báyìí tí bá fún yín láyé jù bẹ́ẹ̀ ṣe wáyé ẹ máa sọ fún mi pé ẹ máa ra train fún mi ṣe bẹ́ẹ̀ yìí ni please go go mo lè ra train fún ẹ o mi máa sọ gbogbo ẹ́stéètì yìí di railway tí train ẹ máa fi lè gbà kọjá nítorí tí ẹsẹ̀ bí mi ṣe sọ lẹ́ẹ̀kan kó tó de pé mo dìde ń bí mo ní mo lè ti torí tiẹ̀ kí n dẹ̀ ra odindi estate fún but kò sí wàhálà mo like bó ṣe ń pariwo mo ṣe ń sọ̀rọ̀ yẹn tó ń pariwo nítorí tó bá di first lady tán wàá láǹfààní àti lè máa ranjú máwọn èèyàn pariwo o gbọ́dọ̀ tútù jù gẹ́gẹ́. please leave. i will leave. please. but very soon i'm coming back. go leave my house leave my house. leave my house leave my house. ah okay. just go please. Ah. àgbáyà òṣì. ìran obìnrin ló máa ń da ọkùnrin láàmú ìran ọkùnrin ló máa ń ní sòrò ìyẹn ọkùnrin tí ọlọ́run bá dogun sòrò <laughs> fún bẹ́ẹ̀ tiwa báyìí nítorí pé kò jẹ́ kí n gbọ́rọ̀ kò jẹ́ kí n nísinmi òun lobìnrin máa ń gbà fún mo really appreciate ọ̀rẹ́ ẹ̀ gan that is why I need you to talk to her bá mi bá sọ jẹ́ kó mọ̀ pé mo really appreciate ẹ̀ gan kò dẹ̀ sí nǹkan kí nǹkan tó ń fẹ́ ni o mo mean pé kò sí nǹkan kí nǹkan tí Fọlá ń fẹ́ tí mi ò ní ṣe fún nítorí ìfẹ́ tí mi ní sí i can you do that for me please. kò ń ṣe pé bí àmì ò lè try bó ṣe rí Fọlá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yóò lágídí gan she is extremely stubborn nǹkan tó bá fẹ́ ṣe ló fẹ́ ṣe kò sí ká máa bá sọ̀rọ̀ báyà máa dàbẹ́ pé ìgbà téèyàn kàn ń play music létí ẹ̀ ni ah, ṣẹ́dẹ̀ rí ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín ó ní ọkùnrin kan tó ń tẹ̀lé Kúnlé lórúkọ ẹ̀ kò sí nǹkan tí ọkùnrin kankan lè bá sọ ní ayé yìí kò ní gbọ́ kẹ tó sẹ̀kẹ́ fún ní ten million dollars kò ní gbọ́ kẹ bá ṣe ń sọ bá wọn máa jáde létí kejì ni. tíra láti sọ fún mi pé tí Jésù bá toast ẹ kò ní gbà. Ah, èmi ò mọ bóyá kí Jésù bá toast ẹ kò ní gbà o but mi ì tí rẹni tó lè bá sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ kò kí ń gbà o kò kí ń gbọ́ ó máa dàbí ìgbà tó ń sọ rubbish létí ẹ ni kò ń fẹ́ gbọ́ nǹkan kan ọ̀rọ̀ Kúnlé yẹn nìkan ló máa ń fẹ́ gbọ́. ok kò sí wàhálà o Um, mo mọ̀ ẹ́ mo rí ẹ bí ẹni tó smart dáadáa mo rí bí ẹni tí ó jẹ́ pé kò sí nǹkan tó ń fẹ́ tí ò ní tó lọ́wọ́ mo rí ẹ bí ẹni pé kò sí nǹkan kí nǹkan tí ó fẹ́ mú àbí tó fẹ́ tẹ̀ tí ò rí tẹ̀ mo rí ẹ bí ìgbín tó bá ń tẹnu mọ́gi tó jẹ́ kó máa gùn ún mi rò pé kí yẹ kí yẹn le fún ẹ láti ṣe náà láti bá mi bá sọ̀rọ̀ kó lè change mind ẹ̀ fún mi mi rò pé yẹn le jù. ẹ kò ń ṣe pé bóyá ó le fún mi náà láti bá a sọ̀rọ̀ but ẹ wo fọlọ́lá gidi mi ìdẹ́fẹ́ wàhálà. fún mi ní ṣẹ́jú kan just a minute please. ọládẹ̀lá gidi báyìí pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀ ẹ wo mi ò wálé ọmọ yẹn gan ti pọ̀ jù. my dear. ẹ ǹ sá. jọ má bínú bá ń pèsè owó tó kìnìún tó gbé wá síbí ẹ ṣe gan sá ẹ ṣe sá ẹ má wọrí gbogbo nǹkan tí n bá lè ṣe ni màá ṣe tẹ̀bọ́n òun ló lágídí ẹ má wọrí mo mo kò yẹ kí n lè bá sọ̀rọ̀ tì náà ó máa gbọ́ sí yín lẹ́nu. tó bá gbọ́ <laughs> mo lè ra mọ́tò fún ẹ. lóòótọ́ sà <laughs> ẹ má wọrí èmi fara mi báyìí ni màá mú wa ẹ má wọrí ó máa gbà ó máa gbà oh. ó máa gbà ẹ má wọrí ṣe ó máa gbà sà. ìgbà wo ni mi lè pè ẹ́. ẹ má pè mí sá jẹ́ kí mi pè yín ẹ má wọrí mo má pè yín fara má pè yín sẹ́ẹ̀ ó tọ́ ẹ believe me, kọ́ tí bá ti sọ ẹ̀kọ́ take words mi ó máa pè yín sir. máa appreciate o. yes sir ẹ má worry sir. àbí kí n máa lọ. ẹ má worry ẹ má lọ sir ah, ah, ẹ má worry ẹ má worry ẹ trust me ẹ má wọ ẹ kàn gbà pé nǹkan tí mo sọ fún yín máa ṣẹlẹ̀ ẹ ṣe gan sa wọ́n máa lọ. má bá sọ̀rọ̀ sa ẹ ṣe gan sa. ìfẹ́ ò gbà ìfẹ́ ò pa ẹni ohun mi mo bá lọ ẹni ọkàn mi fẹ́ mo bá lọ. ok ok oh <laughs> ok <laughs> kò sí problem um, jẹ́ kí n sáré attend sáwọn tó wà wájú mi jọ all right darling i love you i love you Mwah. <laughs> ok babe later yeah. má kọ́ ọ̀tì náà jẹ́ kí gbogbo wa bá sọ̀rọ̀ náà ẹni tó ń bá sọ̀rọ̀ látàwọ̀ tó fi hóde wá sí ibà yìí jẹ́ ká bá sọ̀rọ̀ náà. bọ̀dú ló kó lè mọ̀ pé fọlá ló ń bá sọ̀rọ̀ ṣá. ẹ jọ̀wọ́ tí ò bá ń ṣe fọlá ta ló ti fẹ́ jẹ ojú kan làdá tèmi ní àdá tèmi ò lójú méjì. ọ̀gá mo máa appreciate yín gan-an ìwé ìtẹ̀sí máa ń gbéyàwó yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ah, mo ṣe tèmi fún bí o. Mm. àmín àmín àmín àmín àmín. àpín ìṣèjú sí ẹ ò ṣe ti wá. kò ń ṣe bíi tiyín báyìí ẹ̀yin ọ̀ṣọ́ mọ́. Ah. Oh. Um, ó máa padà wá gbélé mi náà so tó bá ti the time tó máa gbọ̀n á jẹ́ kó mọ̀. all right. Yeah. so kúnlé. Yeah nǹkan tó ìtàlẹ́ máa ṣe. ẹ actually. nǹkan tó jẹ́ kí èmi mú wá sí ọ́fíìsì. èmi gan ti ń wo àwọn dọ́kúmẹ̀ntì tí wọ́n send sí mi mo ṣe ní kí n parí ẹ̀ náà kí n wá jẹ́ kí a mọ àwọn steps tá a máa take next but from the look of things mi rò pé i really need problem. ṣé wà mi ò sí lọ́fíìsì mo sáré jáde ni. àmúrò ah, bẹ́ẹ̀ wà lókè ni wọ́n ti ń parọ́ orúkọ yín látẹ̀ nǹkan káàkiri lókè oh my god bó mo sọ fún jókè kí n tó máa lọ. ẹ ẹ bọ ọgá ti bínú gan o ah. ó máa bẹ́tà kẹ̀yìn tí lọ bá wọn lókè kẹlu explain ara ẹ fún un. Ah, oh my god ah query lélẹ̀ ìbáyìí i'm so sorry um, sorry ẹ jọ mo ń béèrè mrs um, su su um, suzy. mrs su mrs susan. yes <laughs> exactly mrs susan ni mo ń is she around wọn see around because wọ́n lọ see leave so wọn see around ma. oh oh yeah that's true wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn máa wà leave but wọ́n láwọn máa wà níbi iṣẹ́ lẹ́nìí. really yes wọ́n láwọn máa wá surface lẹ́nìí in oh. fact àwọn náà fún mi appointment. Ah, okay since tí wọ́n sọ fún yín pé àwọn máa wà around lẹ́nìí mm-hmm. ó máa bẹ́tà kẹ́ lọ jókòó dé wọn ní reception. ṣẹgbọ́n kí n lọ dúró dé wọn ní reception. yes. okay thank you so much. you're welcome. i'll do just that. all right ma. thank you. yes ma. sir. Excuse me, sir. Oh, I'm so sorry. Excuse me. Um, ẹ Mrs. Susan ni mo béèrè. Wọ́n dẹ̀ ní kí n dúró síbí báyìí draw the ti The same Mrs. Susan? Yes, is she around? Yes. She's not around. I mean, she's on leave right now. Ha. Mo dẹ̀ ṣe ń rò á a week from now. Come máa fi resume. Oh, a week? Yes. Ah, oh my I'm very God. sorry. You would have to come back. Lóòótọ́ náà sọ fún mi pé àwọn wà on leave, but wọ́n ní pé wọ́n máa office, sọ́fíìsì lẹ́ni, òun mo ṣe wálé ni. <laughs> I'm very sorry. we are ó ṣe mistake ni. Tó bá jẹ́ the oh. same Susan tèmi mọ̀ tájọ́ ń ṣiṣẹ́ o. A week oh. time. Um, you would have to come back láti wá rí wọn She's not around. Ah. Ṣé she's in. Sorry. Um, um, sorry. I'm so sorry. I'm so sorry to disturb you. Ṣé help me dé ìgboro? At least, can you? I'm sorry. Well, no problem. Ṣé mi disturb anything? No, not at all. Thank you so much. May all God bless you. Ẹ ṣé gan ni sir. Ẹ pẹ̀lẹ́ sir. Ṣé wà okay? Báwo ni everything? Well, I do lọ́wọ́ Ọlọ́run. À ń ti díẹ̀ díẹ̀. Ọlọ́run dẹ̀ ń gbà fún wa. <laughs> Ẹ̀yin kọ́. Èmi náà okay. I'm very well. Thank you, sir. But um, she ṣé kò she ṣe um, Mrs. Susan because office wa yẹn ti kún díẹ̀ o. I'm very okay on my own. TET e company lèmi náà ti ń ṣiṣẹ́. The same TET e company? Yes. Ah, wow, that's a very nice company. I mean, it's a very big company as well. <laughs> Wọ́n dẹ̀ ti pẹ́ gan-an lẹ́nu iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni, you're right. You wow. say that again. Wọ́n ti pẹ́ gan-an. Ah, à ń pùṣẹ̀ náà ni. <laughs> But ká má fi nǹkan tó wà important lẹ̀. Okay. Ká wá gbàgbé ilé tó wà important. Ah, uncle you're not looking bad you're so handsome. pẹ̀lú bí mo ṣe rí ilẹ̀ ní i'm so handsome ah, èmi ti rí ẹ pé mo mọ gbogbo stress tí mo ti go through lé nìyí. Ah. ẹ má jẹ́ kí n tàn yín stress ò yọ lára yín jàre you don't look stressed at all. <laughs> Eh. <laughs> wow thank you well ẹyin náà bad o. wow yes. really yes. i'm not looking bad. you're not bad. <laughs> ẹ mọ̀ kò easy kí ọkùnrin rí bí ti ara obìnrin. <laughs> Thank you. He no bad though. no bad. Thank you so much. Thank you. Ah, what is this What's the meaning of this? What's the meaning of what? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Kí ni ìtumọ̀ gbogbo? Ah! Will you stop this? Ah, no wonder. Ati bati, mo ti gẹ́ tó ti wọlé tó ti ń ṣe ju tó ń mi ojú traffic light mo ti wò pé mo ti ṣìyàn gbé what's the problem you. yellow. Now come on this. No, ti No, orin yín màá mú wábì kan drop ẹ sí nísìnyí kó máa bá bọ́dí iṣẹ́ lọ. Get down how? Ah, ah, ah. Get down! Get down! Ah, ah. Wait, wait, wait, wait! Hey! Get down! Hey, you can't be serious. Kí ni gbogbo rubbish tó bá Mr. Man, Mr. Man, wait, calm down. You need to take me to where I'm going now. Ó fẹ́ já mi I do not care. Me care ẹbí tí mo já ẹ sí mi kí ẹbí tó Wait, o let gbé mi lọ síbi tí mo lọ. Wá gbé mi débi tí You must be sick. You must be sick. Now listen. Should Sori ọjọ́ tèmi àti ẹ bá she mistake pàdé, má bàa mi try rubbish Ah, yẹn mọ́. Ah, ah. Eh, wait, hey, wait, you can't, you can't just leave me here. You can't leave me here. Wait! Hey! Open this! Open! Ah, lọmọkùnrin ìṣá. Ah. Tí ó ti yé dẹ́ wọ mi níṣá. <laughs> Kò má fọ́ ní ṣaṣọ. Well, <clears throat> baby actually kò wù mí kó padà sí ọ́fíìsì ẹ̀ mọ́. once tó bá ti parí leave ẹ ó máa wù mí if you can just pick up something else and start doing you know i mean kò tiẹ̀ yé mi bí àwọn guys tó ló wà ní ọ́fíìsì yẹn tó lọ ń disturb ẹ bí wọn ò ṣe rí mark wípé there is a guy in your life tẹ́ pé táwọn bá fi lè trespass lásán <laughs> he is ready to cut off their heads lọ́yọ̀ kankan. <laughs> stop Joe. ọ̀rọ̀ òjò wúlò ń something. Ah, actually kò tiẹ̀ wo èmi náà kí n padà sí company yẹn but mo rò pé kòkó ní make sense kí n máa sùn kí n máa jí mo rò bóyá kí n start business maybe opening okay. a supermarket or right. a boutique àbí kí ni wọ́n rò. well that is a very good idea to bring it out. ṣé o rí ẹ̀yà kò mọ̀ pé kò sí nǹkan kí nǹkan fẹ́ láyé tí mi lè ṣe fún ẹ and then lórí nǹkan tó gbẹnu lé yẹn. yeah um, i think pé a kàn máa ṣe one or two assignments yeah. lórí any business to bá decide láti ṣe mm-hmm. so yeah so that i mean we can give it our best yeah. and then ṣe anything below normal standard. oh of course because i want to give my all ṣe ti yẹ i mean just to make you happy. thank you so gbogbo nǹkan to bá ní lati mọ̀ you get and find information. You tell me not about the machine from my own end. I will do it so I will go straight to it. And Thanks, then baby. you get busy. You understand? So I'm up with Anything to bá fẹ́. I'm ready to do it for you. To bá dẹ̀ you want more than one business. Go on, kò sí wàhálà. Agbára oh, Ọlọ́run I trust you. Yes, come in. sóòótọ́ ni Ọlákúnlé sóòótọ́ ni wọ́n <laughs> jẹ́ kí n mọ̀ pé as soon as tí mo yẹ kúrò nínú ilé ẹ̀ two months ago mo ti gbé idiot yìí wá sínú ilé ó gbé olójú funfun yìí wá sínú ilé mo fi ipò lè replace mi àbí never. Oh, Kúnlé, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mi báyìí náà wíṣì kí ló ṣẹlẹ̀ náà what's all this. excuse me who are you. Now tell me, Kunle, who is this thing? Who is this thing? Olomisa lọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ I'm ń padà bọ̀ now. He's coming back. Kunle, come back. Mm-hmm. Come back. Sórí ẹ dàrú ni. Sójà wèrè ni. Ṣé wọ́n mọ̀ ya wèrè? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? You barged into my house. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní harass me on nǹkan tí me, mọ́wọ́ tí mi me, tí me, tiẹ̀ mọ́ ọkọ tó ń sọ̀rọ̀ pa ẹ̀. Oh, oh. Ṣé mo mọ ẹ́ rí ni from Adam? ṣé wọ́n mọ èmi rí. yes <laughs> Kúnlé after two good years with you ó bi mí pé ṣé o mọ̀ mi rí èmi Sandra ló dúró síwájú ẹ̀. ṣé ó ju wípé o wá sọ́fíìsì mi o béèrè Mrs Susan mo dẹ̀ ṣàlàyé fún ẹ pé Mrs Susan ò sí around she's on leave wípé kó padà wá tó bá fẹ́ rí wọn o dẹ̀ ní pé okay o ẹ̀ ń jáde ni mo ní yes o dẹ̀ ní kí n fún ẹ lift díẹ̀ mo dẹ̀ ti sáré láti gbé ẹ o dẹ̀ wá ní mọ́tò mi could you believe pé baby? nǹkan tí mi sọ fún ẹ tẹ́lẹ̀ máa sọ fún ẹ nísìnyí ṣé wàá believe pé ìgbà tí mo help girl yìí this good for nothing girl eh. tó wà nínú mọ́tò mi ó lè bẹ̀rẹ̀ sí máa ṣe ránù bẹ̀rẹ̀ sí máa fọwọ́ pa mí nítan amen ó kù díẹ̀ kó gbọ́ wọlé. Oh, will you shut it shut up ó dẹ̀ kó rí ẹ ò pé èmi fọwọ́ gbá lè ṣe. Oh, <laughs> now listen to me and listen good ìwọ sọ pé mi fẹ́ di lè ṣe é mú àbí nígbà tó o bá mi ṣe quickie ó oh, mọ̀. Eh? will you keep quiet. I've had enough of this. Okay, I've had enough of this nonsense. Now, get out of my house. Whoa, wow kúnlé àbí kí n náà porúkọ èmi gan lè wait láti get out torí ojú mi ò lè má rí gbogbo rédèrèdè yìí rédèrèdè ò ṣì lélẹ̀ now let me tell you something kò ṣe tiẹ̀ kò máa gbọ́ mi dáadáa last time ta ní nice time nínú mọ́tò ẹ̀ mo gbàgbé pátá mi sínú mọ́tò ẹ̀. pátá yes you heard me you heard me right. you must be sick. you too you are sick. nǹkan kan ṣe ọpọlọ ẹ. you are sick in the head. baby baby má bínú o má bínú because gbogbo nǹkan tó sọ yóò lọ́pọlọ kò mọ́pọlọ wá because i don't know mi mọ́ bí pátẹ́ after tán bá ti lọ ṣèrànù nígboro àwọn wá dé wọn máa fi ọ̀rọ̀ tí ò kọ èèyàn kan wọn máa fi lọ. no no no Kúnlé ó ní òun gbàgbé pint sínú mọ́tò ẹ̀ no no no that's what she said ó ní òun gbàgbé pint sínú mọ́tò ẹ̀. baby calm down ọ̀rọ̀ ti lójútu. mo gbàgbé pátá mi sínú ah! mọ́tò ẹ̀. shut up ah! baby calm down mọ́tò mi ló lọ wà ah! kò sí problem màá mú kí mọ́tò mi. ó lè fẹ́ mi fún two years kó o já ó bẹ tà jẹ́ ká lọ ṣùgbọ́n mo kọ ni ẹ jẹ́ ká lọ I am ready for you ṣọlọ stupid ni ṣọlọ mad ni ó yẹ come mi. calm down I'm not into your anything ṣe ti yẹ calm down. ọmọ mi rí níbo ni mo ti. jẹ́jẹ́ àti ẹjọ́ ṣe quickie nínú She èmi sí wọ. ọmọ mi ẹ̀ ẹ́ ṣe torí pé o ti rí sẹ́rẹ̀ kò dé mo fi ipò lè já mi lẹ̀. wá torí olórí mú ẹni náà. kí ló kọ́ fún mi ní pátá mi. kí ni túmọ̀ gbogbo eléyìí náà ṣó mọ túmọ̀ kọ́ tó ṣe. open this damn car. ṣó mọ túmọ̀ kọ́ tó ṣe. open this damn car. you are embarrassing me. nǹkan tó ṣe nìyẹn náà. okay ó ti yé mi ó ti yé mi torí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn you are trying to blackmail me. o fẹ́ blackmail me. blackmail you as God. kò oníṣẹ́ òní jẹ́. kò sí problem. sí mọ́tò ìṣípàǹgò ló fẹ́ kí sí mọ́tò àbí. torí tí n bá sí mọ́tò ìtọ́ oh. tó o bá bá pàǹtí ah má ti lọ lù ẹ lálùbọ̀lẹ̀ jù. wàá lù mí. bí bá wá rí pátá mi kọ́. wàá rí màá sí fún ẹ. Ah! ìwọ gan òní ẹgbẹ́ tí mo ti máa ṣe fún ẹ. ó oh, wá wá wá wá tẹ́lẹ̀ kò dé ó ti o má jẹ́ kí n sọ pé ó ti rọkọ. sí sí sí sí tó bá rí bá tó wà mẹ́ sí tó bá bá bá tẹ̀ mẹ́. ọkùnrin a ṣe èrè àkókò mọ́bí tó fi pátá mi sí àmọ́bí tó fi pátá sí o. mo wà responsible mi ṣèrà ni. responsible my foot responsible my foot. wà á ṣe àwọn ọjọ́ wọn òkè you onírànú dábàá sí rìn ìranú yìí rí o sí tọ́gbòrò ẹ̀rọ máa wẹ́ nígbà máa kó bá. kí lè lè kí lè lè ṣe ṣé pátá mi kọ́ ṣé pátá mi kọ́ lè lè ìwà idiot yìí ó yá bá bring me my pants. ìwọ ọmọ ọmọ plan ẹ ó fẹ́ lọ fi pátá mi ṣoògùn tẹ́lẹ̀ ni àbí ó fẹ́ lọ fi ṣoògùn ọlọ́run ò ní gbà fún ẹ bí àwọn mú pátá mi ṣọlọ́ọ̀ ìjà wèrè mi ṣé pátá mi kọ́ lè lè ṣó kọ́ sọ̀rọ̀ orí bó ṣe la ẹni sílẹ̀ sọ̀rọ̀ kan tó fẹ́ torí torí idiot tó fẹ́. Ọlákúnlé Ọláyẹmí. ha ha kí ni sórí ha yìí làwọn fámìlì ẹ̀ máa bẹ̀ ṣe torí mo mọ̀ pé ò lè sọ̀rọ̀ ha làwọn fámìlì ẹ̀ máa bẹ̀ ṣe by the time I am done with you. ẹ rojú ẹ aṣẹ́wó aláìní nǹkan ṣe wọ́n wà lọ́wọ́ kan síwájú bó lè sọ fún ẹ. Ah, nonsense I am coming back. back. Continue. Baby, baby, baby. Ọ̀rẹ́, ọ̀rọ̀ yìí ti sú mi o. Ọ̀rọ̀ yìí ò mi mọ́. I can't even think straight gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí àfi bí àlá because kọ́lọ́ má jẹ́ ká ṣoore kó dìbì mọ́yàn lọ́wọ́ ni ọmọ yìí wá sọ́fíìsì ó béèrè Mrs Susan kí n dẹ̀ ràn lọ́wọ́ ló dẹ̀ di pé gbogbo ẹ rí bó ṣe rí yìí mo dẹ̀ ṣàlàyé pé Mrs Susan ò sí around ó dẹ̀ di pé mo gbé e ní gbogbo ẹ rí bó ṣe rí yìí at the end of the day gan mo pe Mrs Susan yẹn jẹ́ kí n máa mọ̀ pé òun ò mẹni tó jẹ́ bẹ́ẹ̀ because mo describe ẹ̀ fún mo ní ha ó ní yes ó ní in fact òun ò fẹ́ anybody la appointment so gbogbo bó ṣe ń lọ yìí àfi bíi pé set up lọ̀rọ̀ yìí jẹ́. wo ah, Kúnlé ṣé o rí i pé mo calm down láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàrọ̀ ọ̀rọ̀ yìí ó hard láti believe o. Oh ó hard fún mi gan-an láti believe tí ó bá ṣe pé mo trust ẹ ní mi ní believe gbogbo nǹkan tó sọ yìí ah lady yẹn smart lady yẹn smart gan-an mo sure pé ó mọ̀mọ̀ plot ti pant yẹn sínú mọ́tò ẹni nítorí pé ó fẹ́ padà wá. Ah! Ah! ó lè ṣí bẹ́ẹ̀. ṣoore ọ̀rẹ́ a máa mọ nǹkan tá a máa ṣe sí kí ni Fọlá sọ báyìí. Fọlá ọdọ Fọlá tá à ń sọ̀rọ̀ ń pa èyí ó trust me mo mọ̀ àmọ́ ta la fẹ́ ṣàlàyé irú nǹkan báyìí fún tó máa gbàgbọ́. exactly because at the end of the day gẹ̀yìn bá pàǹtẹ̀ nínú mọ́tò so ọ̀nà owó náà kì í fi ń ṣe set up báyìí. nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn ṣùgbọ́n ọ̀rẹ́ a máa mọ nǹkan tá a máa ṣe sí i ah. má wọrí a máa mọ nǹkan tá a máa ṣe sí i. àfi ká mọ̀ o àfi ah! ká mọ̀ torí mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí eh? wàá nìkan tó wá ń sọ báyìí kí ni fọlá fún rẹ ń sọ báyìí. kó dá mi lóhùn náà ni mo ṣe ń bẹ́ẹ̀ ah ó ti sú mi o ó ti sú mi o. fọlá ó jẹ́ fara ẹ̀ balẹ̀ uh, you're so fortunate ṣorí ìgbà tí mo máa fẹ́ bàbá ẹ̀ mo jagun fẹ́ ni àwọn obìnrin méje ló bá mi du bàbá ẹ̀ kó tó dípò já mọ́ mi lọ́wọ́ wò mí lọ́jọ́ òní I had to endure because mo mọ ibi tí mò ń lọ I loved your father and I still love him so much mo ní láti ṣe gbogbo nǹkan tí mo ṣe láti rí i pé mo rí bàbá ẹ̀ fẹ́ ni and gbogbo nǹkan tí mo tójú mi rí nílé bàbá ẹ̀ mo endure still bàbá ẹ̀ wà lábroad mbẹ́ I'm here mo ti ní ibùjókòó tèmi ọkàn mi balẹ̀ but come to think of it wo relationship tó bá wà láyé tí kò sí trust the relationship is as good as dead ṣé o trust kan lè ní. mami ọ̀rọ̀ ọkùnrin la ń sọ yìí náà ìgbà wo lọkùnrin ò lè change kó lè ti change nìyẹn ok kárí kò ṣe pé irọ́ ló ń pa kí ló dé tarí price lady yẹn nínú mọ́tò ẹ̀ mami àbá point lady yẹn underwear lady yẹn nínú mọ́tò ọkùnrin báwo ló ṣe débẹ̀ kí ni point yẹn ṣe débẹ̀ mami ó lè jẹ́ quick ló sáré ṣe Yeah, ó sáré ṣe quickie pẹ̀lú lady yẹn ni mami. Èwọ̀n quickie. Kúlẹ̀ disappoint me. Wo Fọlá, whether quickie or slower or faster, ìyẹn ò matter. Kúnlé sọ pé set up ni, ó da mo gbà pé set up ni. Wo àtijọ́ tó ti mú Kúnlé wọnú ilé wa ni mo ti trust kunle, mo dẹ̀ mọ̀ pọ̀ mọ́ dáadáa ni. Mo mú gẹ́gẹ́ bí ọmọ ni, gẹ́gẹ́ bí ìwọ ṣe jẹ́ ọmọ mi. You need to listen and listen good. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o ní láti fara ẹ̀ balẹ̀ ni wo tún kúnlé tó ń sọ yìí ó mẹ́mí lọ tó ti wá sílé mi ni ó ti pè mí lámọye ìgbà ó ti wá sílé mi tó ẹ̀ márùn bó ṣe ń wá ló ṣe ń lọ kódà láàárọ̀ yìí àláàárọ̀ yìí ó ṣì wá sílé mi láàárọ̀ yìí what else do you want how else do you want him to prove that he loves you bí yàn ṣe ń sọ pé òun lọ́ọ̀bù èèyàn kò jù báyìí lọ fọlá fara ẹ balẹ̀ o ní láti ní sùúrù gan ni yeah who is there please come in. ọ ah. kúnlé báwo ni jàre pẹ̀lẹ́ pẹ̀lẹ́ all everything. mami ẹni kúnlé jáde kúrò nílé mi kúnlé kúrò nínú ilé mi kúnlé get out kúrò nínú ilé mi kúnlé jáde kúrò nínú ilé mi. <laughs> kúnlé be romantic obìnrin sọ fẹ́ pé jáde kúrò nílé mi jáde kúrò nílé mi kí ló rò kó ń sọ ó ní kó grab òun kó hold òun tight grab her hold her tight and beg her yourself okay? Ah, ah, be, rom be romantic, please. Hold her. Miss Leto. Miss Leto. Miss Leto. Miss ti eh? eh? Miss fún Miss ṣe Miss i. Miss up Miss ni mi mọ kókó pa ẹ mi mọ kókó pa ẹ set up lásán ni mi bó ṣe ṣẹlẹ̀ wọn kò yé mi náà set up lásán ah, ni wo mo rí gẹ́gẹ́ bí set up lóòótọ́ kí lẹ́yìn méje ṣe ṣe mi but why don't you just go in there ẹ lọ sort ryan out níbẹ̀ yẹn fún mi ní space bíbá mo ní ìdẹ okay. àbá èló wà bẹ́ẹ̀. two point three million ní bàbá. two point three million ah mo máa lo bẹ́ǹsì ajé ọlọ́run gbọ́ mo máa lo bó bá ti máa gbà láti máa ṣe wà látara mo máa lo máa bù wọn bí anybody operation tó ń bọ̀ yìí àjọ máa carry her out. best one time twenty seventeen mo máa lò ó ajé ọlọ́run gbogbo bá ṣe gbà láṣẹ máa ṣe tó gbọ́ operation tó ń bọ̀ yẹn mo máa leave squad yẹn mi mind dàgbé àjọ máa fèsì ẹ̀ ní ọlọ́run gbọ́. now you're talking. kí ló ṣẹlẹ̀. ṣé bí wọ́n sọ pé ò lọ tẹ́lẹ̀ ni. Ah, èmi bẹ́ẹ̀ sọ pé mi ò lọ sí operation. ṣèbó sọ pé ò lọ tẹ́lẹ̀ ni. èmi màá gbà mí lọ́wọ́ ilé èmi sọ pé mi ò lọ sọ píṣọ̀ ṣé mò ń tata ni mò sọ pé mo fẹ́ bùgà ìwọ sọ pé mi ò lọ sọ gbàgbé à ṣé èyí fọ́nì ni à kí ni mò ń ṣe kí ni iṣẹ́ mi à má máa sọ yẹn o gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ àjọ máa lọ gbàgbé ẹ̀. give me give me some time very sick gbé wèrè lẹ kó bọ́ síbi jáde wá máa pa mi fa lọ. máa kú nù ẹ náà ni. o jẹ náà mi ni. máa nù ẹ náà ni. gbàgbé bọ́ síbi kó jẹ́ kàtà gàrí. síbè ẹ lọ sọ bí àwọn ọmọ ọgá sí mi ní lọ́lọ́ operation kí mo fẹ́ lọ máa tata ni. èmi wà ní fún ẹ. ẹyà ayà bùbù gàgà ṣé wàá continue pẹ̀lú yẹn. ẹ ẹ ṣé tí mo lè ṣe kí n ti máa ṣe kí n dókítà play smart to try anything funny my fi ìbọn yọ now stand up and sit. okay Rena gbogbo go tó wà nílẹ̀ yìí kò bá nǹkan kan dé níbo lówó gidi wà gbogbo nǹkan tó wà nílẹ̀ lélẹ́yìn náà gbogbo nǹkan tó wà nílẹ̀ ló yẹ ká mórí tébù. kí ni kí ni kí ni i don't dey follow talk. mo bí ni o for the last time mo ní níbo lọ́wọ́ dúdú wa? two point three million ló wà ń bí báyìí. àlàyé kò sẹ́wọ̀n lẹ̀ tẹ́ bá fẹ́ gbẹ̀rù ẹ̀ wá ní mountain. <laughs> lẹ́yìn ẹ máa dé láti lọ. bó ṣe ń wo lò bí mo ṣe ń wo pé ó yẹ ẹ tó dìbò lẹ. proprietress máa kó àwọn òṣèpẹ rẹ tó wá lẹ. aláyé ẹ máa kó yẹn sínú báàgì dáńdọ́ọ̀lù ní táì. mú nílé wa kó má ṣe dúró lọ́wọ́ yàrá ìyá ẹ̀ wọ́n sì sí ẹ́ wọ́n sì sí ẹ́ lọ́wọ́ mi kọ́kọ́ lọ́wọ́ mi kọ́kọ́ àwọn ọjà bẹ̀rẹ̀ ní sọ́ọ́ báyìí kọ́kọ́ mọ̀ ṣe. bí bá fojú kọrin ìkan àtẹ̀ fún kan ariwo ariwo. ìjàmbá kan. akàn ni bàbá tí ó bá ṣe ìkìlọ̀ tẹ́ kí mi kí tó lọ ni àwọn gáàsì wọn máa fẹ́ sọ àkàndé jábọ́ mi lọ́wọ́ màá ni wọn máa lọ ṣe bí olórí burúkú lọ ṣe fàpàpà ni wọn máa fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu inú ti bí mi débi pé mo ti fẹ́ ṣe kan mo ti fẹ́ fìbọn fọkàn ní orí ni wọn bọ̀ mo kàn sí ìrònú pé àlàyé ńlá ọ̀gá mi wọ́n ti já mi sí láti lẹ̀ pé kí n má kọjá àyè mi. omi ni. bẹ́ẹ̀ ni ọlọ́run yọ yín pé ẹ gbọ́ kìlọ̀ ewé kálẹ̀ ṣe mistake tẹ lọ drop kan náà ọ̀gá ẹ̀sẹ̀ ẹ̀yin fúnra yín ò ní délé o ẹ bẹ́ẹ̀ ni bàbá ojú ẹ fọ́ ni orí gbogbo yín dàrú abẹ́ sí láàyè nígbà tí mo rán ọmọ pẹlẹbẹ yẹn lólógbò kò ní tí mo ṣe ká ẹ tó lọ ni mi dẹ̀ ti kìlọ̀ fún yín pé gbọ́dọ̀ drop anyone tẹ́ bá lọ síbẹ̀. ibi tẹ́ lọ yẹn gọ́gọ́ kọ́ ni mo fẹ́ ràn yín o. bàbá nọmba sixteen la lọ. ẹ nọmba fifteen ni mo fẹ́ kẹ́ lọ mo kàn fẹ́ kẹ́ gain access wọ sixteen from there lẹ́ máa fi wọ fifteen ok fifteen yẹn gọ́gọ́ ni nǹkan tẹ̀mí ní ìdíwà o and then lọ síbẹ̀ ní next week. Are you fully ready? Ah, exactly. Are you ready? Yes, yes sir. we're fully ready, sir. Yes, yes, sir. Wọ́n lè gbà bọ́ bí tẹ́ lọ lé. Two point three million ló wà bẹ́ẹ̀ sà. Ojú ẹ̀jẹ̀. Báàmì àgbàlá bẹ́ẹ̀ ni. Àtàrí ajánakú, èéṣẹ́rù ọmọdé. Àtàrí ajánakú, èéṣẹ́rù ọmọdé. Kèsà kèsà. Kèsà kèsà. Kèsà kèsà. Kèsà. Baby. Baby. Sweetie. apartment kejì yẹn ni mo ti ẹ̀kọ́ kọ́ ebi ni Oh. Hello? Baby now, what love is Hi dear. What? Kilo ló kilo de. ló dé? Báwo lẹ ṣe wọlé? Sanu, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí lẹ̀ ni mi ń wà. Ọ̀kan ni pé <laughs> mi rí ọ̀kadà tó lọ. Àwa wà nínú mọ́tò tiwa, right? Ọ̀kadà yẹn ṣáà ń mi wá sọ fóun bọ̀ kadà ṣe ń sáré pé kóun náà máa sáré ìwọ sáré lọ níwájú àwa sáré bọ̀ lẹ́yìn ó tiẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ ṣá máa sáré tẹ̀ lọ́kadà ẹ̀ òun la fi tẹ̀lé ẹ wọnú street yìí òun la fi dé building ah mo ti kọ́kọ́ lọ sí apartment kan bẹ́ẹ̀ later mo kọ guest right ni òun náà mọ̀ ó wá pé <laughs> mo kẹ́sà pé no no no ibẹ̀ yẹn ló máa jẹ́ pé ibi tó wọ̀ oh that's good ẹ̀gbọ́n ẹ̀ rèé. so ẹ fi mọ́tò lé ọ̀kadà mi ẹ̀yin fi mọ́tò lé ọ̀kadà mi for what kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jù sá kí ni nǹkan gogogogo tó le gan tó tó ìbọn kí ni nǹkan tẹ fẹ́ lára mi gan tí wàhálà ṣe pọ̀ tó yìí. nǹkan tó le gan tí mo fẹ́ lára ẹ̀ gan ò ní pé mo fẹ́ fẹ́ ẹ̀ gangan oh bẹ́ẹ̀ ni mo love ẹ̀ gangan mo fẹ́ fẹ́ ẹ̀ gangan ó ní mo dẹ̀ ń da ẹ̀ láàmú mi ti sọ sọ sọ bó ṣe ló ṣe bẹ́ẹ̀ ni pé ò gbọ́ kó dẹ̀ sí bó ṣe lè kó sí bí mo ṣe lè explain. sir please please don't even move close don't try to move closer to me sir please don't try to move closer to me ah. please please kí ló ṣe lára ẹ má no senior, ever sí yín o ẹ má hello baby what's going on kí ló baby man idiot tí mo sọ fẹ́ pé man disturb me you can't believe pé man he, ó fi mọ́tò ẹ̀ ó fi lé ọ̀kadà mi débi báyìí man he, lórí láyà ó fi mọ́tò ó fi lé ọ̀kadà mi délé boyfriend me. Oh, tell everyone wọnú lé boyfriend mi eh. that's nonsense uh, uh, I don't want to take this from him. babe calm down. ok All right, ẹ Excuse me, sir. I don't know you from anywhere. And as it looks, my babe doesn't know you either. Without due respect and honor, please step outside. wow. wow orí ẹ pé gan o bóyá sọ̀rọ̀ ẹ ń make sense gan gan gan ni o because tí n bá ṣe mistake firstborn mi tó wà ní Canada a ti wà bóyá bíi twenty two or twenty three báyìí sẹ́yìn mi mọ igi tó ọ kò yẹ but òun ti wà òkè jù ẹ lọ àwọn mo ti establish òun òun ti make sense gan ní Canada bí dáàdì lo ma jẹ́ sí ẹ ko kò ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ ń struggle bíi tiẹ̀ ba. gbogbo ẹ̀ náà náà ó ti make sense but but ọ̀rọ̀ kan tó sọ tó wú mi lórí tí mo tó fẹ́ fi jọ ọmọ mi ó ní bó ṣe kọ́kọ́ respect ọmọ mi ní ah ó ní wà ní kọ́ bó ṣe máa ń respect èèyàn òun ló sọ ọ̀rọ̀ tó máa kọ́kọ́ sọ sí mi ni pé excuse me sir no really make sense God. No, no, no, no. Oh, really, woman. We stop that! Yeah. Come on, yeah! Ah, baby, ah, baby, yeah. baby. Oh, yeah, wait, baby. Yeah, Are you sick? If you near me, my my ah, is a little what's what's no, no, no, no, no, baby. Ah, kill ni tí mo gbé now in my house. tí mo ṣẹ̀ṣẹ̀ ní tán ní oh, wọn mẹsẹ̀ jà jàdọ̀ jàdọ̀ ah, jẹ́ kó bínú kó bínú ẹni tó gbá mi fàyà ó lè gbá wọn lójú. I'm sorry sir I am so sorry ẹ má bínú sí mi ṣe gbọ́. Yeah! kí ni túmọ̀ gbogbo eléyìí náà wọ́n ti ń sọlẹ̀. mi ò mọ̀ kó tó fẹ́ ah, kí ló ṣẹlẹ̀. ó já sísìn wo ló ní láti máa bọ̀ mí báyìí. ó ní ajá gan kó máa fi mọ́tò ẹ̀gbọ́n lé ọ̀kadà mi gan mi ò mọ orí ìsìndéyàn ṣe máa wà bí ká kékeré. ìlú ti le o èèyàn gbọ́dọ̀ máa wà very very careful nìyẹn náà. ah sorry baby bó ṣe rí nísìnyí ó dàbẹ̀ níbi ọ̀rọ̀ máa yìí intervention ọlọ́pàá. ọlọ́pàá yẹn gangan. a máa ní láti report. ọlọ́pàá ni. kí ni ìtumọ̀ pé two weeks ní ọ́fíìsì kí wọ́n á bẹ kọ́ bàrọ̀. Kúnlé it's just for two weeks now We mo ti ẹ e fẹ́ ṣe fàájì lọ sí Dubai for two weeks now. Oh, you know how we do it now. You know how we do it. So you ìwọ fẹ́ ṣe fàájì lọ in Dubai. Tó bá jẹ́ ìwọ náà ni eh. mo máa cover up fún ẹ. Ẹ eh, bọ̀ ṣé o mọ̀ pé mi o mọ̀ pé mi fúnra mi níṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́fíìsì. Èmi ni màá tú. A ah, ò ní ṣe bẹ́ẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀. O ò ní ṣe bẹ́ẹ̀. Àlàyé yìí ó lọ ṣe gbá lọ gbá lórí o. O ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Òun ò bá ti jó má ṣe. Báwo la ti jẹ́ báwo la ti jẹ́ báwo la ti jẹ́. Báwo la ti jẹ́ what skinny? eh hmm. mo bi ẹni what skinny? oh Hey! <laughs> fi pè mí Sandra ti lọ àbí sori Sandra tó ń wò ń bí báyìí anywhere lọ sí mo máa wà ń bí báyìí mo dé máa treat fọkàn pé kí n tó anywhere ó fi ipò lè já mi jùlẹ̀ ẹ̀ẹ́n eh, ó máa já mi pupa kan láyé never ó lè já mi jùlẹ̀. sórí ẹ̀ dàrú ṣó ya wèrè ni kí ni túnú gbogbo eléyìí. ìwọ ló ya wèrè àwọn parents ẹ ya wèrè. kò dẹ̀ ní já wèrè. kò who is this? tálẹ́lẹ̀ ṣe bí ọmọ olòṣì tí mo ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀fọ́ rẹ̀ ìwọ ló lòṣì ọmọ tí mo sọ fún ẹ pé ó wá sọ́dọ̀ mi ó bẹ̀rẹ̀ sí ní máa rà sí mi ó sọ fún mi pé èmi àtòun nìkan papọ̀ nínú mọ́tò kóun jẹ́ gbàgbé pààtò òun sínú mọ́tò. oh now i get it young lady kí ni problem ẹ ná tell me kí ni nǹkan tó fẹ́. <laughs> mo pàtẹ́wọ́ fún ẹ ó yẹ kó gba medal èmi ni young lady what do you want ṣórí ẹ burú ni ìwọ lágbẹnusọ àbí ó dẹ̀ kórìí ẹ̀yin méjèèjì fẹ́ burú orí yín ò pé ẹ máa já wèrè sẹ́ẹ̀. kò ní dáa fẹ́ bọ́lọ̀ kò ní dáa fún ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún bàbá tó bí ẹ. ìyá tèmi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ló bú bẹ́ẹ̀ tó já wèrè sọ tó já tó yẹ pé lọ́gà ọ̀rẹ́ gbà mí nà ó mi mọ mọ yìí mi mọ ní nà ah! Ah! tó já wèrè sórí òpé ni. Ah! ẹni tá a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó ń fi epo para. kò sí nǹkan tó fẹ́ ṣe oh, kò sí nǹkan tí ìyá ńlá kú lè fẹ́ ṣe sí stay there máa máa máa máa máa máa bíbá máa gbọ́ bíbá dọ̀bálẹ̀ kó dàgbò rí ẹ̀ káwọ́ ẹ̀ sókè kó dá ojú ẹ̀ bọlẹ̀ tó ló ya wèrè ni tí n bá gbọ́ pín mo máa blow orí ẹ̀ dànù ni ìwọ wá sí bíbá kúnlẹ̀ èmi ló fọ́ ní etí ó fọ́ mi ní etí èmi Sandra ìwọ àti ta ló máa sọ̀rọ̀ ìwọ tó bá wá sáyé ní next life ó máa mọ bó ṣe yẹ kó ṣe. ibi ah! ló lọ. move move move. kò ṣe kú nínú ilé ni. àǹtí ẹ̀jọ̀ ta ni sọ pé ó kú. ọ̀pọ̀ ẹ̀jọ̀ mi ò bá yín wí mi ò bá yín wí. ẹ sùúrù dókítà sọ fún pé kẹ́ jókòó síta kí ló wọlé wá ṣe ẹ ní sùúrù kẹ́ jókòó síta. mi ò jókòó síta mi ò jókòó síta bí tí máa jókòó síta mi ò jókòó mo ti gbọ́. please where is my friend please where is my friend ìgbà tí mo gbé wá sí ibà yóò sì gas up díẹ̀díẹ̀ ó mí díẹ̀díẹ̀ where is my friend where is Kúnlé. ẹ calm down bá ìfẹ́ kí ọ̀rẹ́ ṣe àṣọpá máa save ọ̀rẹ́ yín so ẹ eh, ní problem kankan. my friend? don't want to go to where? Sorry, sorry. we lost it. mọ́tò ọmọ Sandra yẹn. ẹ kí ló ṣe lè. two blood pints sínú mọ́tò kúnlé. pints mo mọ̀ pa mo mọ̀ pa kí ló sọ ṣe lè. èmi àti kúnlé làjọ wà nílé. ó dẹ̀ mú bọ̀ wọ́n fà bọ́yọ̀ nìyẹn bóyá ìyìnbọn kúnlé nìyẹn. ọ̀sẹ̀. dókítà yẹn wá sí i pé kúnlé ti kú. kúnlé sàkíní kúnlé sàkíní. Oh! Oh! Oh! Oh! Madame, resta! Oh, save o kó dé pààyàn sí ẹnu ọ̀nà géètì ẹ lọ́sàn-án gan. ó ti wá gan bá abẹ́ni pé mi ìpò eléyìí láyé mi. tí kò tí yóò gbọ́rí ilé ayé yìí kó lóun ṣàmà ṣọ wa ká lè má gbàdúrà sọ́nà pé kó tó ti ṣẹlẹ̀ kó tó má ṣẹlẹ̀ mọ́. dédédédédédédé bàbá bàbá ẹ jókòó sá ẹ ká ẹ ká ẹ jókòó sá ẹ mọ mi nílé. ẹ ṣeun. ẹ rọra mà a ò ní fi irú eléyìí gbà o. àmì o. lágbára ọlọ́run ọdún á jìnnà síra o eléyìí ah, yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ o gan-an bí akí ló ń ṣẹlẹ̀ wọ́n kàn dẹ̀ déédéé pa bọ̀bọ́ yẹn bẹ́ẹ̀ yẹn ah, mi ti ẹ̀ gbọ́ pọ́nà ní girlfriend boyfriend ẹ̀ ló pa boyfriend ẹ̀ ah, bí bọ̀bọ́ yẹn dẹ̀ ṣe rí yẹn ṣé yẹn á fi irú ọmọ ilé àtún máa léèyàn kan káàkiri débi tó ti máa rí kú e ọlọ́run má jẹ́ àṣìrìn o àbí ta ló mọ̀ pé àwọn ọmọ tá à ń gbé kiri àwọn ọmọ kéékèèké yìí wọ́n nírú wàrà dáradá yẹn lọ́wọ́ so girlfriend di boyfriend di tiẹ̀ níbọn tó lò tó fi lè pa boyfriend ẹ can you imagine àfi kéèyàn kojúlẹ̀ dáadáa kọ́lọ́ má jẹ́ kéèyàn ṣìrìn láyé tá a wà yìí ni o pẹ̀lẹ́ díẹ̀ àbí mo ṣe sọ náà ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ ọlọ́run ò ní jẹ́ kojú wa tó rí bímọ o mọ́mí ẹ pẹ̀lẹ́ má sunkún mọ́ ìbànújẹ́ ò ní jẹ́ ti yín mà mi ní pẹ́ púpọ̀ bídèmi ló jẹ́ kí n mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ń bí ni mo ṣe ní kí n dákàn kí n wá síbi nítorí bí ọmọ yìí ṣe gẹ̀ sí wa mi máa fún yín ní two hundred thousand naira mà ní báyìí mi máa fún un náà ní three hundred thousand naira. Bídèmí jọ ok good o máa tẹ̀lé mi déèdì mọ́tò ń sè màá lè mọ bí mo ṣe máa get owó yẹn across ẹ wàá lè bá mi fún òun àti mọ́mì náà pẹ̀lẹ́ di ah god òun yẹn fẹ́ bà bíútì ọmọ jẹ́ lágbára ọlọ́run ẹkún òun ò ṣe kò ní jẹ́ tiẹ̀ mọ́ o Bídèmí jẹ́ ká máa lọ ṣùgbọ́n ẹ má bínú máa o ẹ tẹ mọ́ra mà àní rírú eléyìí o. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ Fola, what was that man? Mami ẹ wo ìfìyẹn lé ẹjọ́ kó máa bá tiẹ̀ lọ, ìfìyẹn lé ẹjọ́ kó máa bá tiẹ̀ lọ. Mi ò sì fẹ́ sọ̀rọ̀ pẹ̀ sí ẹjọ́ kó máa bá tiẹ̀ lọ. Ọ̀rẹ́ mi, wo mo bẹ́ẹ̀ yọ̀ five hundred thousand naira ìwọ nìkan wo inú mi dùn pé ìwọ nìkan ah, wo bí mo yẹ wà báyìí kọ́lọ́run orí mi ẹlẹ́dàá mi tiẹ̀ pèsè fún èmi náà kí mi náà tiẹ̀ rẹ̀ tó máa kẹ́mi lójú kẹ́mi nímú tó máa fọwọ́ dá mi lọ́lá kọ́lọ́run wá fún mi ní ẹ̀mí sùúrù ẹ̀mí tí máa fi mọ oore tí máa fi lè mọ̀ pé o ẹni tó bá ń ṣe oore báyìí fún mi màá lè lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ màá lè sọ pé ó ṣe é kó tẹ̀lé rí ibi ṣèmí fún mi ah wá èmi ò rí sí gbogbo eléyìí tó ń ṣe yìí o tó kàn ń ránṣẹ́ tó ń ká gbẹ́gbẹ́ yìí kò yé mi o ah o ní láti má rẹ̀ dànà o Eh, tí ẹ gbọ́ná owó tó wá wà káwọn tẹ̀yìn sí báwo la ṣe fẹ́ ṣe ó yẹ iṣẹ́ òní dìde ká lọ ká lọ kí ẹnì ká sọ pé ó ṣe fún gbogbo oore tó ń ṣe. dókítà ni. babe òun hurt me o ti hurt me ṣé o mọ̀ pé o hurt feelings mi ṣá o mọ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ sí mi ó sọ pé kí wá lọ kí o hurt me babe o hurt me. lọ́jọ́ báyìí ni o gbẹ oṣù kọjá yóò dẹ́n sọ pé mo hurt ẹ̀ mo hurt feelings ẹ̀ ìgbà tó ń gbawó mi ò hurt feelings ẹ̀ ìgbà tí mi ò tí mọ ẹni sọ̀rọ̀ owó o ò sunkún. ṣé mo ní kò send account number mi sí wọn náà ṣé mo ní kò send account number mi sí wọn question ni mo béèrè lọ́wọ́ ẹ̀. ó dá má bínú mọ́mọ́ kó o ní ìdòwò ṣé wàá bá mi send ẹ̀ padà sí account mi since tó o ní ìdẹ̀ àbí o ṣáà need five hundred thousand bá mi send ẹ̀ padà yan burúkú ni ò mọ́re o ò mọ́re o ṣé má ni yóò try tó ó wá sílé yín ó wá kí ó wá kí ẹ nígbà tí boyfriend ẹ kú ó tún wá sílé mọ́mì ẹ ó fún ẹ lówó fún mọ́mì ẹ lówó ṣé kò try ni. jọ ṣé mo ní kó wá ṣé mo ránṣẹ́ pé ṣé mo ní kó wá. ọ̀tọ̀ gbowó ó mọwó gbà wo èmi orí sí gbogbo ẹkún tó ń sun lójoojúmọ́ yìí o ẹni tó kú ti kú wàá live life ẹ̀ nà àbí rústa ìwọ ni gbogbo eléyìí tó bá mọ̀ pé ò ní ìdówó dáwó padà sákàùntì mi dá padà sákàùntì mi ò dáhùn wò. ọlọ́mọ ò láìkọ́ tó ṣe fún mi ó dẹ̀ ṣe bí ìka mọ́ ò láìkọ́ tó ṣe fún mi ọmọ kó tó ṣe ìṣẹ̀lẹ̀ sí mi ó dẹ̀ ṣe báyìí mi ò láìkọ́ tó ṣe fún mi. wáṣọ ìṣeré ni ó ṣe fíìmù o láìsí kan tí mo ṣe dáwọ́ padà <laughs> wo jẹ́ kí n sọ fún ẹ ọ̀rẹ́ mi yín máa sọ sọ̀rọ̀ fún ẹ a ní láti lọ bá máa ìkà lọ dúpẹ́ lọ́wọ́ ẹ because all try o ni olùmọ ṣáàdúrú gbogbo nǹkan báyìí ẹni tó má rí gan-an òun ò ṣe rú gbogbo yẹn fún ká máa sọ pé wọ́n ṣe bí ọkọ̀ fẹ́ fẹ́ lásán lásán ni gbogbo nǹkan tó ń ṣe yẹn mi ò láìkẹ́ o after all ọ̀rẹ́ ẹ ni mi mọ̀ pé òkè ń double date má yín ò sọ pé òun fẹ́ ọkọ̀ òkọ̀ fẹ́ date ẹni tó bá dé lóun fẹ́ fẹ́ sílé kí lóye tó lè fẹ́ sílé ah, mi ò láì gbogbo ẹkú tó ń sun tó fẹ́ máa jẹ́ kémi náà máa sunkún fáyìn tẹ̀bí kúnlé ò ṣáà sí mọ́ǹsìn kúnlé ò sí mọ́ kúnlé ṣàti òun náà ti kú sí ìṣòwò tẹ̀lé wákọ̀ ṣe èmi ò láì gbogbo nǹkan tó ń ṣe yìí ó jẹ́ ká lọ bá mọ̀yìn ká lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà kúnlé ti kúnlé kúnlé ti kú sí àbí ó jẹ́ ká lọ bá mọ̀yìn ká lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa fẹ́ ilé yòówù mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí o. ọmọ tí mo sọ yẹn ò ní mo rí àmì yẹn lára ẹ àmì yẹn ṣá gan-an àmọ́ ìpinnu tí mo ní sọ́mọ yẹn pọ̀ ju pé o fẹ́ bá wa ṣiṣẹ́ lọ. ó sì ń dá ọ lójú. ó ń dá mi lójú alámì yẹn ń ṣá prapra gan-an. ó kọ rẹ̀ díjẹ́. Hmm. fọlá fọlá ni mo mọ orúkọ ẹ̀ sí mi mọ kọ́ mi jù bẹ́ẹ̀ lọ. fọlá fọlá nìkan ni mo mọ. mọ̀ ń bọ̀ ń tó láyé ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó sọlé ayé ró ibà ó ẹjọ́ ojú mi ṣe odù àmì tí bàdéjọ rí lára ọmọ fọlá yìí mo fẹ́ mọ bó ti kú tó bókù bá kú láyé oníbodè agbọ́rùn mọ ẹ jẹ́ ń mọ ó yẹ fi wọ̀n mí fọlá. Ah! Ah! Ah! Eh, eh, eh, ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀kùn. kí ló ṣẹlẹ̀ ṣó dín ni àmì ọ̀wá òkè. ọ̀pọ̀ jù ó kún ó kún ó kún tọ́pọ̀ bàdéjọ ń bọ̀ ó ti kó. Ah, wọn kọ orí lọ́nà náà ní oúnjẹ lọ́nà mi rí. Ah, àwọn ọ̀rẹ́ wọ́dọ̀ ẹja ńlá lọ gbé e, eléyìí kún jù ah, eh, bí ohun tá a bá tún lè lò lẹ́yìn ó kún lọ́ba tó wà á tún lò ó kún. ọ̀rọ̀ yín gbà mí lọ́wájú lọ sẹ́yìn ìgbà tẹ́ bá explain ló máa ń yé mi ọmọ yìí ń ṣó wúlò fún ọmọ síbi tí a ní ká wá ká fi kún àwọn tó wà nílẹ̀ ṣe lè wúlò. ó wúlò pàdéjọ ó wúlò ó wúlò ó wúlò. ok mm, ó wúlò. yàtọ̀ sí wípé àmì yẹn ṣàprápra lára ẹ̀ kó wúlò dáadáa ìyá àwọn pé kinní kan ń ṣẹlẹ̀ ṣá. ọmọ yẹn wù mí fẹ́ sílé gangan o bí ìyàwó azin kó jẹ́ ìyàwó mi nù lé wù mí fẹ́ gan ni ó wù ọ́ fi ṣe aya hmm. bàdéjọ hmm. hmm, má ṣe yìí má ṣe yìí bó bá wù ọ́ gbogbo ohun tó bá wù ọ́ kò lè dá lára pẹ̀lú rẹ o ọlẹ bá alájọṣepọ̀ àjọ gbàgbé pé lóṣù mẹ́ta sígbà tá a wà yìí a nílò irú ọmọ tí odò àmì rẹ̀ tó kún báyìí tí a lò ṣọ gbàgbé. mo ò gbàgbé kí nìyẹn ah, eh. ní í ṣe pẹ̀lú pé fífẹ́. ó ní ṣe òun lálò àdé ò lè bá alájọṣepọ̀ tó bá fẹ́ bá alájọṣepọ̀ gbogbo ohun tó bá wù ọ́ tó lè ṣe pẹ̀lú rẹ̀ pàápàá ọmọ tí mò ń wè gbogbo ọpọlọ tó o bá lè lò kó fi wà lákàtà rẹ kó wà lọ́dọ̀ rẹ kó máa gbé báyìí mo mọ́ra. Ah, tó bá kúkú ti jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé dandan dandan dandan pé kọ́mọ yìí wà nínú ilé mi ara tí mo fẹ́ bá yín sọ náà nìyẹn bí mo yé bá sọ ọmọ ìfẹ́ lágídí díẹ̀ mo ń bá sọ bíi fine man sí gentu girl ó dẹ̀ lóhùn gentle nìyẹn ẹ jẹ́ kí mi lo terror sí. bàdéjọ bàdéjọ bàdéjọ ẹ já sànkọ sí. bàdéjọ a lè sa nǹkan kan sí a lè sa nǹkan sí mọdé yìí àwọn dínbẹ́lá rẹ̀ pọ̀ jù a lè sa nǹkan sí bàbá sa nǹkan sí yóò bàjẹ́ o iṣẹ́ tá a fẹ́ ṣe kò ní ṣe mọ́ gbogbo ọpọlọ tẹ́lẹ́dùn àbá fún ọ ní kọ́ lò bọ́kùnrin náà mo mọ̀ ọ́ ọpọlọ. Ah, ah, ah. adéjọ ìwọ ni mọ́mọ́ ọ. ọ̀dà kò sọ ara hmm. ní ilé fẹ́ bọ̀ mi lò lílò ni mo lè lò hmm. àmì la fi ń dání mọ́ àmì. Ami, ami, ami, ami,

Fọlá o! Fọlá! Kí ló dé tó ń pariwo orúkọ mi náà? Ó dẹ̀ dáyà jà mí. Náà ìgbà olùbẹ̀rẹ̀ epo rọ́bìṣì náà. Kí ló ṣẹlẹ̀? Ìgbà olùbẹ̀rẹ̀ bọ́lá dáadáa ilé sí ẹ náà. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni alọ́ ṣẹlẹ̀? Wo bí bàyẹ̀ mi àti ẹ sọ̀rọ̀ látàárọ̀ o. A sọ̀rọ̀ láàárọ̀ yẹn sọ̀rọ̀ lọ́sàn-án ìkí tó máa bọ̀ mí báyìí. O ò lè bá mi sọ nǹkan kan ok kí ni tó wà ń ta ìta lónìí. kí ló wà ń ta. ooo oh, o ti bẹ̀rẹ̀ sí ń ṣìwàwù àbí o ti bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó mú ẹ lọ́kàn kó má sọ kankan fún mi no kò sí problem. kí ló wà ń ta náà. no ma ọ ah, mọ nǹkan tí mò ń sọ no problem kí ló wà ń ta náà àwọn eléyìí tó kàn ń fẹ̀nà sọ̀rọ̀ tó ń fẹ̀nà kí ló wà ń ta kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, ah, kò sí problem. lágbára ọlọ́run kò ní forí sọgi kò dẹ̀ ní forí sọ̀pẹ̀ ṣó dẹ̀ láwọn àtàwà ń bíbá iná ọlọ́run àtúnṣe títí fún wa. there is no problem o mọ bó ṣe débẹ̀ máa wo ohun tí ẹ kí ló ń forí sọgi tó ń forí sọpẹ. go straight to the point jàre kó yé máa ṣe báyìí kí ló ṣẹlẹ̀ náà. Oh, mo rí náà pé o ṣe ń fẹ́ fún gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ bí mo ṣe yí sí mi òyìn mi sọ̀hún there is no problem ta ló ní mọ́tò tó wà ń ta. mọ́tò kí ni ó ń díbọ́ ó jẹ́ sọ fún ẹ mo ti rí o ra brand new car o gbé síta o sọ pé o mọ bó ṣe débẹ̀ ṣó fò débẹ̀ ni no sọ fún mi ṣó disappear débẹ̀ ni mi ò mọ bọ́rọ̀ mọ́tò ṣe jẹ́ àbí oh. mọ́tò i don't understand. tó bá tún mọ ọmọ nǹkan. mi ò mọ náà ṣé mo fẹ́ parọ́ fún ẹni kí ló ṣe ẹ̀ náà. sọ bọ́ nǹkan mo sọ yìí. mọ́tò bá wa i don't care. mọ́tò tuntun tó wà ta ta lónìí báwo ló ṣe débẹ̀. ṣùpọ́n dẹ̀ ní mi ni àbí rò pé mi ò mọ nǹkan tí mò ń ni. ok báwo ni mọ́tò ìṣeré rí báyìí. mi ò mọ. òṣèlú náà mọ̀ ṣó jọ bí pépà lójú ẹ̀ ni àbí ó dúró pé mo fọ́jú délẹ́bù yẹn ni ta ló wá park mọ́tò sí. bàbí mi èmi ni mo pè wá sàfẹ́ báwo ni mọ́tò ìṣeré mi báyìí. ọ̀rẹ́ mi mi ò mọ̀ ṣe. wọ́n máa fi tán ìbẹ́ni pé òun mọ̀ jáde. àní mi ò mọ̀ mi ò gbóhùn mọ́tò gbogbo bí mo ṣe wà nù lẹ́ńbẹ̀ mi ò gbóhùn mọ́tò rárá rárá mi ò mẹ́ni tó park mọ́tò. nísìnyí ó ṣe máa ló mọ̀ kò sí plate number bẹ́ẹ̀ wá ó ti bẹ̀rẹ̀ sí ní ìfọ̀sán mi àná. babe mi ò mọ̀ babe mi ò mọ̀ ṣé mo fẹ́ parọ́ fún ẹ báwo ló ń ṣe báyìí náà mi ò láì kíkọ́ tó ń ṣe fún mi ṣé mo fẹ́ parọ́ baby sorry má bínú do you like the car. kéèké mama àmà mi àlókè ló ń bò ya. ọ̀ ìyá ìyá lọ èyíyá lè mú. ọ̀ ìyá ìyá lọ èyíyá lè mú.